الصلاة والسلام على رسول الله ọdún Allah subhanahu wa ta'ala ó tọ́ àwọn wa sọ́nà kó sì fún yí ní àgbọ́yé lórí tí a bá sọ máa gbé láti bí ìbéèrè tí ó káyìn ẹni tí ó claim pé mùsùlùmí lòun sẹ́rí question tí wọ́n bá béèrè alhukmu alẹ́ṣẹ́yí farahun antasawuri bí question bá ti wá bẹ́ẹ̀ náà ni ìbéèrè ó ṣe tẹ̀lé ẹlẹ́ni tó claim tí wọ́n bá claim èyàn ò jẹ́ nǹkan yẹn nìyẹn ó ṣe lè bóde pé ẹ̀yin lẹ fi yẹn kún pẹ̀lú bẹ́ẹ̀ ni ṣe rí sí èyàn máa ń wà straightforward tí wọ́n bá fẹ́ béèrè béèrè tó bá pẹ́ tí wọ́n kílè mùsùlámù náà ní pé kìkú jẹ́ mùsùlùmí ó lè mọ́ndé ìdíkọ́ ẹ̀kú ti mọ̀dá ẹjọ́ ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ká sọ wípé mùsùlùmí abẹ́ẹ̀kọ́ kárí mùsùlùmí torí pé yẹ ṣákù lè yí tẹ́ ń sọ nípa kílè mi ètò dájú nípa ẹ̀kọ́ fẹ́ mùsùlùmí apply àwọn nǹkan àkọ́ńtì mùsùlùmí ni kìkírùn ó tún wá sọ wípé ifá olókun asọ̀rọ̀dá ẹ̀ sàánú òun ṣé a lè mọ pè ní kèfèrí ṣé ẹ rí n tó ṣeun ìyàtọ̀ ń bẹ àtẹ̀frík bẹ́ẹ̀mẹ̀lẹ̀ hók wọlmọ àyàn kéèyàn ó má kírun mùsùlùmí ni ó lóun kírun ọ̀nà méjì ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹlòmíì mùsùlùmí ni kì í kírun àmọ́ tó bá fi lè rèé tí lórí tó fi kírun lónìí ẹ̀wù kọ́ lọ́n kó ṣàánú ni kò sọ àjẹ́ àmú ẹ mọ́ bá bẹ lọ́n tẹ́rí kó wà ẹ̀ ẹ̀yẹn jáde inú ilé àdágó ẹ̀rí pé kò sá kó ìrún àmọ́ ń sọ wípé ẹ̀fàbà àbẹ̀lọ́ àwọn afáàfin yẹn sí abẹ́ àtàkàṣọ pé òòjú olómù àti àkàkú ṣùgbọ́n kò tako ìjọ àyàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lẹ́dọ̀ tó wọ́n ní ẹ̀kírun ni ìrún ìrún olóńjẹ́bẹ̀ ẹ̀yí lẹ́rẹ̀ máa kí ìsìláàmù ti wá àwátì yọ ọmọ kò bẹ̀ pẹ́pẹ́ ọlọ́run ti fi bèèrè èyún jòṣùd nìyẹn jáhadá ojúbà sọ́lá ẹni tí ó bá tako ìjọ́nà yan ìrun pé kò sí jíjẹ́ mùsùlùmí lẹ́yìn fàhúwàká ìdájọ́ ìṣesí yẹn hókùnmù ẹ̀ kèfèé tí wọ́n sì bí léèrè pé kí ló dé tó ní lọ́dọ̀ ọ̀tọ̀ òun o irú òsí nínú Islam ẹjọ́ yẹn àìsí ìgbépò tó ga lọ́lọ́run béèrè fún lọ́wọ́ ẹ̀ báàbù tó rọ́bà ẹ̀ta ẹ̀ àti ọkàlẹ̀ àwọn ti débi yẹ̀sí ẹ̀wà ni a ah, ètù ti tẹ̀sẹ̀ níta. ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ pé òrò ojú ni ìṣe tó takò irú béèrè ẹni tẹ́ béèrè ẹ ló fi hàn sílẹ̀ ewu lámà tó jẹ́ nínú méjèèjì bí a kẹ́ ṣiṣẹ́ lórí ìyẹn èyí ṣe tó kírun tó bá yẹ pé ó mọ̀ pé kò sí ìrun kankan lọ́dọ̀ tó wó àti rí ìdájọ́ kan tó bá lọ jẹ́ pé òun fẹ́ máa tú jẹ sí oru tí ìyá nìkọ́lọ́ ó ṣàánú ẹlẹ́jẹ̀ gbólóhùn ifo olókun àtọ̀rẹ̀ báyẹ̀ ṣàánú mi èyí tó pé ah orí mi ló yọ mí orí ní yàyàn ni àbọ́lọ̀ káwá sọ wọ́n láti ní gbogbo ó kàn jábọ́ lẹ́nu ni tó bá padà ṣàlàyé hàn kí wọ́n ní mo sọ bẹ́ẹ̀ náà ó sọ pé orí bẹ́ẹ̀ ni ṣé orí ló ń àbọ̀ ọlọ́run pè ó ọlọ́run ní ah, yọ yẹn náà ṣe tó gbà lérò sọ bẹ́ẹ̀ mọ́ obìnrin fẹ́ lọ tún un ṣe lọ tún ẹlẹ́dàá mi ṣe ilẹ̀ ìgbàgbọ́ Yorùbá ní pé orí ni ẹlẹ́dàá wa òkúpa àwọn kiri yẹn náà wà nínú ìṣesí wa àbíká máa sọ wípé èyí nǹkan ọlọ́run púpọ̀ èyí ò délé jẹ́ ẹyọ kan tọ́lọ́run jẹ́ púpọ̀ tòbí rúwọ́ lọ́wọ́ ahad olọ́lọ́run nísìlẹ̀ tọ́lọ́run abẹ́ ìjọ nísìlẹ̀ tó ẹ́rì alájá nísìlẹ̀ tọ́lọ́run nísìlẹ̀ tọ́lọ́run nísìlẹ̀ tọ́lọ́run hajjiri alfaar àwọn gbọ́lọ̀ yìí tí àìkí ìsára tó bá ń jábọ́ lẹ́nu wa kò sọ wá di kèfèrí akàgbúdọ̀ fún àwọn wa ṣe kámọ́ máa ṣe kí ni o kámọ́ sọ bẹ́ẹ̀ àwọn àdúrà míì náà ń bẹ káà ń ṣe pé à ń ṣe ẹlọ́run pẹ̀lú àdúrà ọlọ́run mọ́ náwó ọ̀bàjẹ́ sọ́rọ̀ mi ọlọ́run ò lọ́wọ́ ọ̀bàjẹ́ ẹ̀ ìgbọ́ ọ̀sán pé ọlọ́run má jẹ́ kí ìbàjẹ́ kó wọnú ọ̀rọ̀ mi tàbákù ọ̀nà lọ́wọ́ bàjẹ́ tó púpọ̀ àwọn olùkẹ́ yẹn alẹ́mọ́kì sára ṣùgbọ́n kò tó kán torí ẹ̀pọ̀ wá ní kèrèrè irú ẹ̀ tó wá sọ gbọ́lọ̀ yẹn pé á ah, ìfò olókun afọ̀dáyọ̀ sàánù mi ó ti jábọ́ lẹ́nu ẹ̀ náà ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ìkọ́ mẹ́tò lọ fìjà fún ẹni yẹn ká bá sọ̀rọ̀ kí ló gbà ẹrù pẹ̀lú tó ń sọ ọmọ dájú ẹni tó ń mọ̀ tó bá lóun mọ̀ ẹgbẹ̀rẹ̀ látọ̀ gbé dájọ́ lélẹ́rí òun mọ̀ ó mọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ so a lo gbogbo àwọn àǹfààní yẹn torípé tán bá lè pè yẹn ní káfíìr ó ní implication ó ní implication ní ṣẹ̀ríà bákan náà ẹni tí bàbá ẹ̀ tó jẹ́ mùsùlùmí bàbá ẹ̀ wá kú wá fún Islam lẹ̀ tí n bá gbọ́ yé ó wá lálàá lójú oorun bàbá ẹ̀ wá gbélé ìpè kí ló dé tó fi Islam sílẹ̀ irú àlá báwọn àlá dáadáa ni torí pé nínú àwọn àrùkúyà tí a kà fún o náà ni àlátábárí tábárí ẹnìkan pé ìjẹ́sì ní a ṣe náà ló sọ ṣùgbọ́n àwa lọ́la o wá rí bàbá rẹ̀ pé àà ah, ebi mọ̀ ń pa òun kú ẹ̀pá màálù òjá náà à ebi ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ọba ẹbí ọwá ní àfáà jáde lè fi ń pa àwọn o ẹ̀yìn àfáàlẹ́ ní wọn ìdáná wọn èso fún àwọn olọ́ sí oṣù tó dájì sọ alẹ́ ìyún èṣù ni àbọ̀ òrítọ́ fẹ́ràn lọ́wọ́ níbo ní mẹ́ràn orí wọn tó fẹ́ràn lọ́wọ́ ọgbẹ́ ká pẹ̀rẹ̀ ìtò èyí wà lè lò ṣùgbọ́rọ̀ alátẹ́ni ẹlá àlá tó láàrin tí bàbá rẹ̀ ń sọ fún tó dáadáa so bó ti wá gba Islam ọwọ́ ara ti pé òun ọmọ ìwẹ̀ ọ̀rọ̀ tó lálàáfíà jù ní wípé ìwẹ̀ yẹn ìṣe dandan in tó gbìyànwó ní islam náà ní gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah tó bá ipò ẹnìkan babaláwo ni tó sì nígbàgbọ́ wípé ifá òun náà mọ tó pamọ́ tó bá fẹ́ ṣe kẹ́lìmọ̀ sí ẹ̀fì kan kún fún tó bá lọ pé ashhadu an la ilaha wa ashhadu anna muhammadan rasulullah kó tí lọ́pọ̀ wà ṣáàdù àánà ìfá láyá alámùlùkẹ́ ibá àwọn àbáyé kó fi kún torí bá lóbi ìgbà ìsìláàmù náà ó sì ṣe báhùn kò sí ìdí mùsùlùmí ó ó gbúdọ̀ sọ wípé irọ́ ni bá ń pa ọ̀ nígbà tí mo ti yóò sọ tàbí ẹgbẹ́ nígbà mo ti gba ìsìláàmù yìí ìfọ́ àánà ìfá láyá alámùlùkẹ́ ibá ìbàlẹ̀ fún wa káàdì fún kàdáàbùn jàjà lónìí kó fi ẹ̀kọ́ tó nígbà kò níbi oyún ti tó tó bá wẹ̀ ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí wẹ̀ àwọn mi ní òtẹ́ níbi àwọn mi ní pé àlùmúgbẹ̀ tó bá wẹ̀ náà bẹ́ẹ̀ gbé okùn àwọn mi ní ó ṣeé ṣe gbogbo àwọn àìkì tó ti ṣe tí ó wẹ̀ yóò fi ká gbogbo ẹ̀yún yóò fi ká ńlẹ̀ aláyà àtìgbà ó lò ní wẹ̀ náà tó bá ti wọnú ìsìlámù tó bá parí nǹkan oṣù sí òníwẹ̀ tọkọ rẹ̀ bá súnmọ́ kò níwẹ̀ wọ̀n ìsìlámù yá súnmọ́ kọ̀bìlà so ìwẹ̀ yé ẹ̀ dáhùn ló mọ àwọn kan ọba kó kẹ̀kẹ́ lọ́wọ́ owó lẹ́wọ́ ẹni tó gba afẹ́ wá wẹ̀ wọ́n tún wá máa ń tayọ àlà yóò tún wá wájú wọn owó ẹni yẹ kò rúwò rẹ̀ lẹ́tọ̀ àṣírí owó lẹ́wọ́ káàkiri tó ti yé ògbólò yẹn ló gbé Islam ẹkẹ ẹ máa ń sá àṣọ pé sí abẹ́ fi mú yẹn lẹ́rú bí bẹ́ẹ̀ ni ẹ pé òun àti ìwẹ̀ báyìí máa kírun rẹ lọ máa ṣẹ̀sìn rẹ lọ ọlọ́run yóò gbà lẹ́sìn. bákan náà wọ́n ní ẹni tí ó fẹ́ máa ń lọ kírun ní mọ́síd gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọkùnrin ọkùnrin lọ kírun mọ́lẹ́láṣí ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n sí wípé ọ̀ràn ẹ̀rìn ọkùnrin ìkírun ní ilé àti tó jòbá rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n rí wípé àdúgbò ohun tó ń bá jáde ní táìmù yẹn àwọn ẹlẹ́gìrì ó léwu

dókùn onú ilé rẹ̀ kó o tí súwúrì àbí ọlọ́jímọ̀ ìbò mi a kọ́ ọjọ́ ń gbèsè náà o tó ní sanwó so Islam wà flexible ṣùgbọ́n flexibility yẹn wọn ò fi ìmọ̀ àwọn àfáà ni ó wò ó lóra ṣe báyìí ọmọ ìyá béèrè béèrè yẹn rẹ nínú ha máa ẹ̀rùpá nẹ́bí sọ́lá ọ̀sọ́lá bàbá nẹ́bí kúrò ní ìlú mẹ́kà tánàbí ṣe ìjírá lọ màdínà ó ti ní root tí wọ́n máa ń gbà lọ màdínà root yẹn kọ́ làwọn ìgbà sọ́lá àrẹ́bí lọ gba root mi tí ọ̀nà tó ti pa sí táwọn èèyàn gbà lọ màdínà nítorí pé kí àwọn àwọn yẹn lè fẹ́ mọ trace òun bọ̀ ìgbà tó tún rìn síwájú gan àrẹ́bí ẹja tó dúró níbi gáàrù hmm. sáọ̀ nínú kòtò ẹja tó farapamọ́ síbẹ̀ tó pọ̀ lé tó gbogbo alẹ́ ìlú bá bí ìṣẹ̀kọ́dọ̀ àtìdára orí pé ẹnìkan lọ mọ́lá sí ìlú ẹni wọ́n ti gbé ààrí báyìí ẹnìkan tó wẹ̀ tó wẹ̀ ké níbi bàrá àti báyìí mẹ́sì búládà ah, ọyọ ẹni ẹsẹ̀ kámọ́ ẹ̀dá kásùn bá wà nù lẹ́kọ̀ọ́ nígbà tí kí ọlọ́run ti pátákó lọ ha máa sọ̀fà ṣùgbọ́n kò wá jùlọ máa lọ bẹ́ẹ̀ ẹgbìyànjú ètò àwọn aláàbò ọlọ́run ní kúlú ṣe ìgbèrọkùn kò dú ẹ̀dọ̀rọ̀kùn ẹ̀yìn náà mẹ́jọ kò tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀dá òkòkò ẹ̀kíyèsí ara yín ẹ̀ gbúdọ̀ fàdúkò nílẹ̀ báyẹn bóyá àwọn ọlọ́pàá lẹ́lọ sọ fún tó sọ àwọn ọgbẹ̀bọ̀ nígbà tẹ́lẹ̀ gbẹ́bọ níṣòro tún lọ ó tún ṣe islam ẹ̀hún kí rẹ̀ lọ kò ní ìrò àkọ́kọ́ ẹni tó gbẹ́bọ tó mọ ìdájọ́ ẹbọ ìdájọ́ kọ́kọ́ wò ní tó bá jẹ́ pé ẹni tó mọ ìdájọ́ ẹbọ ni ṣùgbọ́n rí pé ìṣòro tó ní ẹbọ ló ń lè fi tan wá gbẹ́bọ ẹni lè ti jáde fóònù ìsìlá kọ́dì ahbàtọ́ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ habitọ́ amaluhu ẹbọ tó ṣe yẹn ti ahbàtọ́ amalahu ó ti bàjẹ́ kẹ́ ó dìde ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì ọlọ́run ọlọ́run ò fi ẹbọ bá wa ṣeré ọlọ́run sọ bá nàbí pé la in ashrak la yahbatanna amaluk wa la takunanna minal khasirin ọlọ́run nílẹ̀ ànábì tó bá ṣe bọ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ó dẹ̀ irú ẹni yẹn tó bá mọ ìdájọ́ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ gbogbo iṣẹ́ tó ṣe wájú ọlọ́run ti bàjẹ́ ó dẹ̀ ti jáde kó ní Islam ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀ ńgbà tó dẹ̀ sọ́ọ̀kù gan ojú ń kírun mi padà ó kàn ń fi é e lásán ni ó gbúdọ̀ padà lọ túbá kó tún lẹ̀ wá pé ashhadu an la ilaha illallah wa anna muhammada rasulullah kó tẹ̀sẹ̀ wá padà sínú Islam tẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ ní tí mo gbà nímọ̀ràn kọ́ lọ sí mi kó tọrọ àforíjì ọlọ́run foríjì mi àìmọ̀ ni mo fi ṣe o an la ilaha wa ashadu anna muhammadu rasulullah kó má wàá dé díẹ̀ mọ́ tó ti yé ṣùgbọ́n ẹni tó ìbéèrè míì tí wọ́n tún béèrè wípé ẹ̀dọ̀ ẹ sọ̀rọ̀ lórí sí kí àwọn gba ọkọ láàyè láti níbi ìyàwó kan lọ ìbéèrè yẹn kí láǹfà tó wà ń bẹ̀ ìbéèrè yẹn fọ́ ni séyàwó lẹ́yìn ti pé àbọ́kọ. àǹfààní wo ni fún yàwó. kí mọ̀ ń bọ̀ mọ̀ hàn béèrè méjì ni wípé àǹfààní kíyàwó gbani láàyè ṣé èyí ó mọ̀ gbayọ̀dá lọ́wọ́ ìyàwó ni. kò sóbìnrin tí yọ̀ọ̀dà fún yàn kéèyàn ní àwọn méjì kò sí kò sí ìmánì ni wọ́n fi ń gbé fóònù yìí bó ṣe rí ẹyọkàn a a gbúra wa ó wà natural a gbúra wa èmi lè ní mo fẹ́ call kí wọ́n ló fẹ́ send message ìwọ́n ló fẹ́ wọ WhatsApp eléyìí fẹ́ ṣe kíníkà fẹ́ fẹ́ wo fíìmù pé a gbúra wa àwọn ọkùnrin àti ìjọba ẹ̀ náà lọ ẹ kó o. ẹnìkan ní iṣẹ́ ìbílẹ̀ tó máa kú náà tọ́ ọlọ́run tó ti ṣe lẹ́tọ̀ ó sì mọ̀ pé tó yẹ ẹ̀yìn obìnrin nù àlàyé alámùmọ̀nà kọlọ̀kọ́ ọwọ́ lọ sí fún ẹni tó bá lágbára ẹ̀ ìṣọ́ owó nìkan ọkùnrin gbọ́dọ̀ ní làákàyè ìwọ tó bá ní làákàyè má dánú ara rẹ̀ ọ̀fẹ́ fẹ́yàwó mi ìyàwó rẹ̀ sọ pé kò tó bẹ́ẹ̀ ìwọ náà sì mọ̀ pé ó mí mi tó ń sọ yẹn ó dẹ̀ mọ̀ nínú ara rẹ̀ náà pé ó bẹ́ fìyàwó lẹ̀ má ṣe o torí pé tó bá padà gbéyàwó mi ìwọnú ilé ẹrú ló wá ṣe o lọ́dọ̀ àwọn ọmọ mi torí wípé ilé tó ń gbé ìwà àti mọ́mì rẹ̀ ẹjọ́ dáwó kọ ẹjọ́ dá sálárì ní papọ̀ ní ìsẹ́mù àkáǹtì ní yóò kìí ṣe inú ilé ó mọ̀ tó ń sọ kìí ṣe inú ilé yìí yóò tó ṣe tàùkì yóò lè ń fásí ilé yìí lé yìí kọ́ ó ti mọ̀ tí mọ̀ tó ń sọ kó jẹ́ kó nìjẹ́ náà pé ṣe bí ló gbọmọ ẹ wá ìdí nìyẹn tó fi jẹ́ wípé bí ẹ̀ fẹ́ fẹ́ àwọn mi léyàwó téèyàn nínú ilé ó yẹ kí àjọsọ kó wà kì ṣe gbígbà yọ̀ǹda o àjọsọ ọkọ tó jẹ́ ọkọ bimanel kelma ìyàwó gun orí ẹ̀ṣẹ́ ìtìkọ́ ìjọ́ kàmọ́ ọ̀sán pẹ̀ bá akákú àkútìmọ̀ kẹ́ ṣe ó ti mọ̀ ọ́ ọlọ́mọ wá ní ọkọ ọkọ ó ti mọ̀ ó rẹ̀ agbá sọ̀rọ̀ ká fún nímọ̀ràn akútìmọ̀ pé kò sígbà tí mọ́kú òṣìṣẹ́ kí iyì tọkùnrin náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dáa kájọ sọ si wà ìyẹn lè fẹ́ sí ìyàwó mi kéèyàn múra kéèyàn yóò dé àṣàṣì yẹn rí pé kí n ń sọ ọ̀tọ̀ ni bí kì í ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni owú ẹlẹ́mìn owú lọ ń jà ó lọ ah, pẹ̀lú torípé ẹni tó ń bọ̀ yẹn náà ó fẹ́ kun yín ìwọ àti ìyàwó rẹ tẹ́ ṣe tó wà sí pé yẹn ẹ ti mọra yín ẹ ti yúùtì mọra yín lẹ́lẹ́kùn kan bó o ti fẹ́ gba ìyàwó wọlé òun náà gbọ́dọ̀ accommodate ẹ̀ kò lè accommodate hundred percent o ṣùgbọ́n to some extent kẹ́ni tí ń bọ̀ láìka náà kó rí ìfẹ́ nínú ilé àjọsọ yẹ kó wà ṣùgbọ́n obìnrin mi wà máa ń bẹ kán mọ́ bá sọ̀n ló pè oníkàlùkù lọ́mọ bí ìyàwó òun ṣe rí ọkùnrin míì ti ń gbìyànjú fún ọ̀fẹ́ níyàwó kejì ó ti tó gún ọdún kò sí tó bá ti lè ju àwọn àyọ́ dàrú kọ́dà a lè torí ẹ̀ lọ múra ọmọ pé ọmọ pé ìwọ ni láṣẹ rí kàlà yóò ní ọlọ́run gbọ́ pẹ́pẹ́ It's not even yeah, finding a good financially o lè gbọ́ bùkátà lérí ẹ̀ bàbá wo ní irú ìlú táwọn wẹ̀ ẹ̀rì ní títí obìnrin ní ìṣòro ta òun ló ń tà yóò mọ̀ tí nǹkan mìí tó gbé lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ̀rọ̀ gbogbo tó gbé lọ́wọ́ èkó tó one thousand naira yóò ṣe wàhálà yóò sáré kódà tí wọ́n bá fẹ́ wá wọn eré Olympic ó yẹ ká lọ sí àwọn ìwọ̀n ń sá ẹni tó ń lé ọkọ̀ wọ́n lè wá tẹ̀yẹ bá obìnrin àwọn ọkọ wọn ń bẹ nínú ilé àwọn oníjàgùn náà ẹ bó lọkọ wọn ṣe rí tọkọ bá wà responsible kò sóbìnrin tó fẹ́ jìyà kò sí obìnrin tó fẹ́ jìyà irú kọ̀ǹtíṣàn báyẹn ló wà òtún fẹ́yàwó mi òtún sọ fún wẹ́ ìwọ náà tó lọ gbé tó bá lọ rẹ̀ àlàpàdà wọn ta kìnnìkan máa ṣe ìyàwó ẹ̀ ọkùnrin ni kó máa sáré ní títì yẹn ó pọn ọkùnrin lé kó máa sáré ní títì ká ní kí lóde tó ẹgbẹ́ mo fẹ́ àwọn ìyàwó mi mo tọ́jú wọn so ẹgbẹ́ ká kó bára wa sọ̀rọ̀ nípa abala bẹ̀ yẹn ìníyàwó méjì níyàwó mẹ́ta mẹ́rin bùkátà ló ń bẹ̀rẹ̀ ó sì lè kó ìyàwó méjì sínú yàrá kan lẹ́kọ̀ọ́ lé ní pẹ́pẹ́ àfigba tó bẹ̀rù fla ọmọ tó túmọ̀ tó ti yé ṣùgbọ́n bó ti wulẹ̀ kórìí ìgbéyàwó bá ti ń fẹ́ ẹgbẹ́ gbé síwájú ọlọ́run àǹfààní pọ̀ níbi ká níbi ìyàwó kan lọ kódà fóbìnrin tó wà lẹ́gà ẹmẹ́yẹ obìnrin ní ìtọ́jẹ́ kó ti dàgbà ọmọ rẹ̀ wà ní ìkan fẹ́ lọ tọ́jú ọmọ nígbà tí wọ́n bá lọ bàbá nìkan yóò kùrù nílé bàbá nìkan yóò ara wàá tójú yẹn tó pọ̀ ìyá ọjọ́ alẹ́ lóbìnrin máa fi jẹ ọkùnrin nígbà wo lẹ gbọ́ pé ọmọ èèyàn bí mọ́ ní èkó tán ní kí bàbá ó wáyé àǹfààní náà mo máa tọ́jú ìyá náà ní máa lọ ọlọ́mọ kò ti wà níyà bàbá ló ti tọ́jú ọmọ lọ́nà ń sùn ẹ̀yìn ìyá kí ìyá bá tó wá láàárín ìyá ó tó wá aṣọ bàbá ó tó ń bàbá pé èmú òkìlẹ̀ ni màá lòdì máa padà tó bá ti wá ku ọjọ́ méjì yóò wá gbé fóònù fọmọ èèyàn pé lọ́dá ti ẹ̀ sọ̀rọ̀ pé màá tún lòdì sí mi o wọ́n máa fara mọ́ mi láà ó ti pẹ́ àtàdé ẹjọ́ wọn fara mọ́ mi kọ́lá bẹ́ẹ̀ ṣe rínu kó lè máa tún ní kàṣí ọmọ bòmí fún yẹn ìyànú jẹ̀yàn pọ̀ báwọn ọkùnrin bàbá rẹ̀ ṣe ń dàgbà sí lámọ́ ní bùkátà sọ́dẹ̀ obìnrin ni wọ́n lè tọ́jú wa ẹ máa wà wọn ọmọ obìnrin wa tàbí wọ́n máa ń tọ́jú wá ju ọmọ ọkùnrin rẹ̀ sọ́wọ́lẹ́lá àwọn àna tí wà làwọn ń tọ́jú kọ́lọ̀ ọjà lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ obìnrin náà ni ó yá bàbá mi ṣe kọ́lọ̀ bàbá mi obìnrin ní máa ń tọ́jú ọkùnrin bóbìnrin dé ń dàgbà sí ní orí tọkùnrin rò kò mú èrí tọkùnrin rò mọ́ tábàtì lè dàgbà àwọn orí tọkùnrin rò ọmọ wọn olóka bàbá wàá tí ó níwájú ìta láàárọ̀ yóò mọ̀ lójú àwọn ọmọ tó kọjá yóò di gbé agbọ́ sí abẹ́ agbádá ẹ̀yìn sọ́rọ̀ ìgbàgbí bá mi rà láàrin ǹjẹ́ ìròṣe nígbà tí ìyàwó àmọ́ ìṣẹ̀ṣẹ̀ àgbàwá dé lónìí bí o ní kó mọ́ níyàwó mi náà at of 90 years kò lè níyàwó kankan máa ẹ̀dàfà yìí olùn ẹ̀sànú wa ẹ̀sànú ẹjá ní méjì orí orí ọ̀nà náà ẹ̀ẹ̀bẹ̀ni ẹ̀bẹ̀ni ẹ̀dàfà ẹ̀sànú so àwọn ọkùnrin náà wá sẹ́kún tẹ́ ìwọ́n tó ìgbọ̀gbọ́ ní àwọn méjì mẹ́ta ẹmọ àwọn ọmọ ìyára haúsá èyí tó náà bí ẹ̀ ní zaria mo máa ń wo àwọn ọmọ ìyára haúsá mi ẹlò mí ò lè jẹ́pẹ́ ìyàwó mẹ́rin lórí àmọ́ òfin ẹlẹ́ yìí ní ìyàwó mẹ́rin a nígbà ẹjẹ́ ní yẹn ó ń fọ fìlà fìlà kẹ́lí orí 1000 naira wà ẹ̀dá kùn wàhálà mẹ́rin ẹ̀rẹ́ ṣe láti fọ fìlà ó ń fọ fìlà ó tún bẹ́ kàndá olóńṣe gbogbo yẹn ó tún ta ẹ̀wà lọ́jà títún ta síyà ó tún ṣe mèsì ó tún dákò ó tún sọdẹ jama gbówó ọ̀pá yọ níbì kan owó jáde níbì kan kò lè jẹ́ méjì àwọn béèrè pé kílà fẹ́ ìsẹ́dẹ̀ máa ń ṣe tó bá ti dìrọ̀ lẹ́ àwọn tó lọ sọ́jà gbogbo tí wọ́n jẹ lọ́la yóò lọ rà wọ́n ẹjọ́ bẹ ọjọ́ kejì ọjọ́ hmm, yóò lọ ìgbà yóò rà yóò gbé wálé tó bá ti gbé wálé níbi four thirty yẹn after four yóò wà lọ́mọ sí ètò ìgbà àárọ̀ ṣiṣẹ́ àwọn àyílọ ìjókòó sí mẹ́ra sí kan máa rojọ́ àdúgbọ́ra tó gbé síyà kan àti bí ìdájínù kan kó gbé wájú ó sì mọ̀ pé owó òtún yọ ń bẹ̀rẹ̀ náà oúnjẹ tó jẹ láàárọ̀ láti yọ àti sọ̀sán tó bá yìí ti lọ pé tó tún mú wá ló sì kúra ṣùgbọ́n àwa ń pè ní àmìkíráàtì graduate ni ọ wọ́n sanwó sálárì wọ́n fọ́ sálárì kí wọ́n máa jẹ pépà ni ìyàwó mẹ́ta lọ́wọ́ àánú ti jẹ́ ẹ̀ Báyàjẹ́ ní Nàìjíríà ṣe tó ìjọmọ́ tí ẹ̀ bá pọ̀ síta, ìlúgbùn kawálè tọ́jẹ́ ti halal tó bá ti tijú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àmì ìgbẹ́ tó ṣe wípé àwọn ọkọ àti ìyàwó bísì wọn ò ráàyè lọ ra nǹkan sínú ilé ìwọ́kọ̀ sọ fún pé èmi lọ́kadà. Kí lẹ̀ máa ń nì nínú ilé yín? Irú oúnjẹ wo lè máa ń nì? Àmọ́ nì bí Nàìjà Pọ̀ ráìsì ẹ mọ̀ wọ̀rí. Èmi ọ̀lọ́ ọmọ bá ẹ̀kọ́ fún mi ma bá yẹn rà wá ma sì gbowó iṣẹ́ mi lórí nǹkan yẹn ó lè níbi fámìlì bíi mẹ́wàá lè mú bọ̀ màá bá ń gbé bíi mẹ́wàá ẹ ẹ lómi ilé bá ń gbé bẹ̀ ó tún lọ gbé fún wọn ọmọ kọ̀dẹ̀ tún bí nǹkan yẹn ń ṣe kó tún di lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè má jẹ́ ó wọ́n kà lọ fún wọn ní kájọ́sì ẹ̀ṣẹ́ níta aṣọ báyìí gbogbo mínísítì ọ́fíìsì gọ́ọ̀nà ìwọ́n ní ìsìbẹ̀ tó irú èwo fẹ́ ìwọ́n lọ ọ̀ràn tí kílọ̀ yẹn fún ẹ̀ gan kò lè tà ní ṣùgbọ́n pákéjì ó ti wà níbi tiẹ̀ kí lọ kàwé fún pákéjì ó ti wà ń bẹ̀ ẹ̀rù tọ́jọ́ kan náà. سبحانك اللهم وبحمدك جزاكم الله خيرا